àròrìn mr Ah àròrìn ah, you ká bá play it. Welcome, welcome, welcome, welcome. <laughs> landlord mi mọ̀ nǹkan tí mi mọ̀ tí mo fẹ́ gbé ẹ sí. i'm live. mi mọ̀ tí mo fẹ́ gbé ẹ sí honestly mi mọ̀ tí mo fẹ́ gbé ẹ sí. don't disturb me now. Ola, please tea. Joe. Hmm? Ekaro, Ekaro. ẹ káàárọ̀, okay? Ah, àwọn èèyàn mi ti miss me on the Sunday morning. Ola. Ola. Hmm? Kò <coughs> sí ṣúgà rárá nu eléyìí mistake. Potassium. Olad, make tea for me, please. Olad, please. Mm. No, no, no, there's no sugar there. Mo fi honey ni and the soya milk. Thank you. <laughs> Why are you not talking? <laughs> Thank you. We are now. Ola, leave the food. yeah come make my make tea for me. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyin ká tiẹ̀ tiẹ̀. come and take this guy away from here. má sọ̀rọ̀ má pẹ̀rọ. see the cup see the cup àgbàyà lẹ́ni ìyá àgbàyà ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ number one nìkan tí mo kọ́ fẹ́ sọ láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn ẹ make sure pé ẹ ń ṣe blood sugar yín which is your BM ẹ máa ṣe blood sugar yín lóòrèkóòrè because the way tí àwọn èèyàn fi ń jẹun ní Nàìjíríà ń sìn Ọlọ́run má jẹ́ ká lọ ní kó má diabetic o Ọlọ́run ní jẹ́ ká lọ ní kó má diabetic o because the way tí àwọn èèyàn ṣe ń jẹun ní nàìjíríà ń sìn mo pèèyàn kan lánàá ó ní àwọn ń fi cucumber cucumber àti um, cucumber watermelon àti bóyá ìbẹ́pẹ ló pè pé àwọn làwọn fi ń ṣe tomato paste táwọn fi ń ṣe ọbẹ̀ ẹ jọ nítorí ọlọ́run apart from that àwọn oúnjẹ tí wọ́n ń jẹ nísìnyí ẹ máa ṣe blood sugar yín lóòrèkóòrè òun lè máa gbọ́ pé èèyàn kan kú látojú oorun èèyàn kan orí ló fọ́ orí ló fọ́ ó dé hospital ó dẹ̀ kú ẹ máa ṣe blood sugar yín ẹ máa ṣe blood pressure yín lóòrèkóòrè torí di rate tí àwọn èèyàn ṣe ń jẹun bí nǹkan tó ṣe ń lọ ní nàìjà ń sìn ẹ ẹ má take ẹ má take chances ẹ má take ẹ má take nǹkan tí mò ń sọ yìí for granted o ẹ máa ṣe blood sugar yín lóòrèkóòrè ẹ máa ṣe blood pressure yín lóòrèkóòrè ẹ má ẹ má kà ẹ má dànù o ó wà very very important ìyẹn gbọ́ títà òjòkó nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ẹ̀yin naija kì í ṣe pé mi ò fẹ́ ṣe matchmaking fún yín tá bá rí àwọn ọkùnrin tó kátó tó lè san owó mi tó pè mí láti nàìjíríà bí mo ṣe ń post ẹ̀ sórí kinní yẹn náà ni mo máa máa post ẹ̀ ń sìn àwọn kan ti pè mí tí mo máa post nísìn ní orí to sanwó mi ní o ẹ ti mọ̀ pé hundred and fifty thousand ní tó bá ti sanwó mi to o dẹ̀ ti tó o dẹ̀ gidi lọ́wọ́ ẹni to ba san hundred thousand ẹni tó fifty thousand anyways ó máa níṣẹ́ lọ́wọ́ ma post ẹ àwọn èèyàn máa rí àwọn tó wà àwọn tó tó ní interest wọ́n máa pè mí just like àwọn tí mò ń post gbogbo àwọn tí mò ń post yẹn ló wà wọ́n sì wà nínú group mi but máa edit àwọn kan sílẹ̀ torí àwọn kan ti lọ láti àná sí ènìyàn àwọn kan ti rí partner máa yọ wọ́n kúrò láàárọ̀ ìtì bá ti ṣe show tó ń so from Nigeria tẹ bá ti sanwó mi tẹ́ ẹ pè mí màá post ẹ̀ bẹ́ẹ̀ màá dẹ̀ fi yín sínú mi tí create group fún nàìjíríà bá wọn kan tó ti sanwó wà lọ́wọ́ mi màá post wọn láàárọ̀ yìí tí n bá ti ṣe tán màá post wọn láàárọ̀ yìí bọ̀ àwọn ẹni tó bá lè sanwó mo mọ̀ pé iṣẹ́ gidi ló máa ní lọ́wọ́ so àwọn others tí mò ń post mò ń post wọn torí location mi lè kú gbogbo èrò ti pọ̀ jù nínú group yẹn ó ti pọ̀ jù and some people are feeling very very comfortable in the group dẹ́ pé wọn ò fẹ́ lọ mọ́ even mo ṣe rí partner they still want to remain in the group mi ìdẹ̀ lè handle ẹ̀ so tí bá ti post àwọn èèyàn táwọn èèyàn bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn ẹlòmíì ò dẹ̀ ẹlòmíì ò tún feel comfortable pẹ̀lú group because ó fi pé bóyá kí náà ń ṣe nínú group òun ló dà pé tí ti post wọn báyìí èrò èrò èrò èmi nìkan ṣàkọ ni mò ń ṣe matchmaking but àwọn tó bá pass through mi wọn kì í ṣe ẹlẹ́tàn irú lánàá ń sìn lady yẹn ti wà nínú group mi gbogbo ẹni tó bá rí ẹ̀pọ̀n lọ́lá ẹ̀pọ̀n lọ́lá fifty four Chicago ọkùnrin tó pè mí fún ẹpọn lọlá lánàá sixty ni widowa ni ó sọ fún mi direct wípé mò ń wáyàwó ìyàwó òun ti kú òun ń wá ìyàwó táwọn máa fẹ́ òun ò fẹ́ date ọkùnrin ló lè pè mí tó lè sọ fún mi pé òun wáyàwó obìnrin ò lè pè mí sọ fún mi pé òun wọkọ torí tó bá pè mí sọ fún mi pé òun ọkọ tí ń bá introduce ẹ sí ọkùnrin kò sí guarantee abassurance pé ọkùnrin yẹn fẹ́ fẹ́ ó lè fẹ́ dó ẹ torí pé ó ti mọ̀ pé ó sọ pé òun ọkọ á dó ẹ á fi ẹ lẹ̀ bẹ́ẹ̀ tí ọkùnrin bá lè sọ fún mi pé ìyàwó ni mò ń wá ìyẹn ló wà genuine ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti lè sọ fún mi pé ìyàwó ni mò ń wá torí wọ́n máa ń sọ tòótọ́ ìmí à sọ fún mi pé mo níyàwó mo ń wá girlfriend ni o ìmí à sọ fún mi pé mo níyàwó ìyàwó mi dáa àmọ́ girlfriend ni mò ń wá ìmí àsọ wípé mo níyàwó ìyàwó mi burú mò ń wá girlfriend tó máa máa fún mi láyọ̀ ṣẹ́rípò ti di méjì ìmí àní mo níyàwó akátá níyàwó mi mo fẹ́ fi ṣèwé mò ń wá ẹni tí mo fẹ́ fẹ́ sẹ́gbẹ́ kan ìmí àní mo níyàwó ìyàwó mi kò ìyàwó mi òyìnbó ni ó lóun ò lè bá mi lọ lé ṣùgbọ́n mò ń wá ìyàwó tó máa lè sọ Yorùbá tó máa gbédè mi ìmí àní mo níyàwó ó lè ní akátá ni ṣùgbọ́n òbú ẹ̀ ò dàbí a ní mo ti dó dúdú rí a ní mo níyàwó akátá ṣùgbọ́n òbú ẹ̀ ò dàbí ìmí àní ìyàwó funfun ni mo ní àmọ́ òbò yẹn ò dàbí kí n dó èèyàn dúdú mi ṣe mọ̀ pé mo ti ń dó èèyàn dúdú tẹ́lẹ̀ so ẹ̀yin obìnrin nígbà míì ọkùnrin ló lè sọ pé nǹkan báyìí lòun fẹ́ obìnrin relationship ni kò wá wá sọ́dọ̀ mi tọ́lọ̀ orí ẹ bá bẹ́ ṣe relationship á di tòótọ́ mọ́ ẹ lọ́wọ́ á di ìfẹ́ á di ìyàwó á di ọkọ mọ́ ẹ á di ọkọ mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ obìnrin tó bá sọ fún ẹ pé tó bá wá sọ pé mò ń wọ́kọ kí wá ní mo fún ẹ lọ́kọ mo tàn ẹ́ ni mo tàn ẹ́ ni ọkùnrin ló lè sọ pé mo fẹ́ ṣe ọkọ obìnrin obìnrin lè sọ category obìnrin lè obìnrin ò lè sọ pé mo fẹ́ ṣèyàwó ẹ ọkùnrin ló lè ní mo fẹ́ ṣe ọkọ obìnrin mo fẹ́ kí obìnrin jẹ́ ìyàwó mi ẹ wo agbára tó wà lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ obìnrin ò ní lè sọ pé mo fẹ́ ṣe ìyàwó ẹ̀ mo fẹ́ kó jẹ́ ọkọ mi torí ìwọ lè máa ronú pé kó jẹ́ ọkọ kóun wò pé òun ò lè fẹ́ ẹ so ẹ̀yin obìnrin ẹ má máa tanra yín just tóbìnrin bá ń bọ̀ lọ́dọ̀ mi fún relationship keep an open mind keep an open mind ẹ yé máa ní ọkọ ni mò ń fẹ́ ẹ bá mi ó lè rí wíńdò gan lọ́dọ̀ mi kó má rẹ́dì láti fẹ́ ẹ kó jẹ́ pé ó ti rí àwọn nǹkan kan tó wẹ̀ pé bóyá ìyàwó tó filẹ̀ bóyá ìyàwó yẹn ní àwọn àwọn ìwà kan tí ò like kó wá lọ máa rí irú ìwà yẹn nínú ẹ yes widower ni yes kò níyàwó bẹ̀ kò ní fẹ́ ìwọ náà free òun náà free bẹ̀ àwọn ìwà kan tó ti rí lọ́wọ́ ẹ ìyàwó tó filẹ̀ tó ti kú ìyàwó yẹn náà ni ó dẹ̀ wò pé ah ọlọ́run ó ṣeun o bó ṣe dùn pé ìyàwó ẹ̀ kú tó ó tún dùn mọ́ pé òun rírọ̀rùn kò tún wá ní fẹ́ fi orí ara ẹ̀ wọnú nǹkan míì so widow wà ní lóòótọ́ kò níyàwó ńlé bẹ́ẹ̀ kò ní fẹ́ ẹ tó ló ti rí àwọn trait nǹkan tó ti rí rí tí ò dẹ̀ fẹ́ fẹ́ ẹ fún so obìnrin tó bá ń bọ̀ lọ́dọ̀ mi keep an open mind ọkùnrin tó bá ń bọ̀ lọ́dọ̀ mi o ò ní láti parọ́ fún mi mo i even give you kudos i give you kudos because ẹ̀yin ọkùnrin ò kí ń parọ́ fún mi rárá ẹ kí ń sọ fún ẹ máa sọ fún mi pé àǹtí nǹka mo fẹ́ báyìí ni o ọkùnrin máa open up fún mi àwọn obìnrin nọkàn máa ní ọkọ ọkọ ọkọ kò lè ṣẹlẹ̀ so ẹ̀yin ará naija mi ò gbàgbé yín bó ṣe rí nìyẹn tẹ́ ẹ bá ti rẹ́dì owó mi is hundred and fifty thousand jákàlá àwọn èèyàn san kíláàsì ni gbogbo ẹnu mo fi sọ yìí àwọn èèyàn san kíláàsì ni màá wá post ẹ mo bá ti wá réyàn màá send ẹsẹ yàtọ̀ sí yẹn kò sí bí mo ṣe fẹ́ ṣe ìyẹn gbọ́ tìta òjòkó mo ní ìfẹ́ okó àti òbò kí tó lọ sí ọ̀rọ̀ ìfẹ́ okó àtòbò mo tún fẹ́ bẹ́ẹ̀ ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin kọ́kọ́ mi suicide ní Lẹ́kì ọkùnrin yẹn náà ní òun ni ṣé CEO àbí MD Konga gbogbo yín lẹ mọ̀ tó ń pè ní Konga ńgbà yẹn ọkùnrin yẹn ní a lot of kíní ó ní profile tó dáa gan bẹ́ẹ̀ ibi tí ayé ẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ni nígbà tí ìyàwó ẹ̀ lọ pẹ̀lú ọmọ ẹ̀ according to the story tí ò ní àṣẹṣe ọmọ ẹ̀ mọ́ ìwọ ọkùnrin kankan tó bá jẹ́ kí ọ̀rọ̀ obìnrin mú ẹ kó sún ẹ débi wípé olóńkọ̀ mi suicide ó parí ìgbésí ayé ipò tí ẹ ronú lásán ó ti ṣe orí burúkú ọ̀rọ̀ obìnrin kan ò tó láti mú ọkùnrin kankan ronú torí nǹkan tó wà ní abẹ́ yẹn ó tó láti gbà ẹ́ là láti alleviate ìrònú ẹ̀ in tó wà lábẹ́ ó tó láti reduce blood pressure tí obìnrin bá ń fún ẹ tí obìnrin kan bá ní orí òun yí òun rẹ́dì láti ran ẹ lọ sí ọ̀run àrè máa bọ̀ ọ̀run tó ì tí ì kà mọ́ tó o bá lè lo ọ̀pá àṣẹ ọ̀pá ọ̀pá Mósè ọ̀pá Ábúráhámù ọ̀pá Ádámù tí Ọlọ́run fi sí ẹ lábẹ́ tó jẹ́ okó ẹ kó o fi wá ìdùnnú àti ayọ̀ fún ẹ ara ẹ Ọlọ́run má jẹ́ kó jẹ́ disappointment fún Ọlọ́run Ọlọ́run ti fún ẹ ní ọ̀pá àṣẹ ọ̀pá àṣẹ tó wà lábẹ́ yẹn òun ni okó tí Ọlọ́run fún ẹ tí obìnrin kan bá ní orí òun yí tó ti ń pilẹ̀ ṣe oh thank you my darling. <laughs> thank you. tóbìnrin kan bá ní orí òun yí òun fẹ́ rún ẹ lọ sí ọ̀run àrèmábọ̀ nípa ìwà nípa ìfù tí bùkátà obìnrin bá fẹ́ pọ̀ jù tó dẹ̀ jẹ́ ọkọ tó dáa in tó bá lè ṣe ni kò ṣe jẹ́ kó sọ pé wèrè ní ẹjẹ́ kọ́ náà wà responsible àwọn tó wà responsible lẹ́ni wọ́n wà ní six down below àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà responsible tó fẹ́ sáré responsibility kú wọ́n wà nínú sàárè ẹ wo mo ní obìnrin kan lọ́wọ́ ọkọ ẹṣẹ́ kú ní six months ago ni ó ti ń wá ọkùnrin lọ́dọ̀ mi tó túmọ̀ sí wípé o bá kú o kú nìyẹn òbobìnrin á ṣiṣẹ́ jẹ́ kó pè ẹ́ pé ó wà responsible ìwọ ló mọ̀ lọ́kàn ara yìí pé ó wà responsible àwọn tó wà responsible tó gbé gbogbo tó fẹ́ jẹ́ kí ayé kó rí wọn kí ayé kó yìn wọn àwọn dàlẹ́ni wọ́n ti kú wọ́n ti lọ obìnrin á dẹ̀ ṣayé obìnrin á jókòó láńlẹ́dì láńlọ́dì sí nǹkan tó jẹ́ nígbà téèyàn wò ṣùṣùṣùṣù tó lọ commit suicide lára àwọn story tó kọ ní pé ibi tí ayé ẹ ti bẹ̀rẹ̀ sí ní dìtọ̀ rẹ̀ níbi tó yẹ pé ìyàwó ẹ lọ tí ẹ ṣe bá dáyàn gùn tóbìnrin bá lọ obìnrin náà ló máa fi pàrònú ẹ rẹ ọ̀pá tó wà lábẹ́ yẹn ọ̀pá Mósè ọ̀pá àṣẹ ọ̀pá Ádámù ọ̀pá Ábúráhámù ọ̀pá ìṣoríire ọ̀pá ìgbésókè ọ̀pá tí ń wo tí ń wo hypertension ọ̀pá tó ń ja tó ń jagun diabetics ni tóbìnrin kan bá sọ fún ẹ wípé òun fẹ́ ba yí ẹ jẹ́ lu ọ̀pá àṣẹ wàláì téèyàn bá dóbò tó bá dóbò tó dúró ore torí òbò gidi dó blood pressure á lọ sílẹ̀ kí ló fà tọ́fin ní tóbìnrin ò bá dóko ó lè ní cardiovascular disease lọ́jọ́ ogbó tó bá dógò kiri gidi blood pressure á lọ sílẹ̀ gbogbo ìfúnpá ẹ̀ á lọ́lẹ̀ tó bá damira tó release àwọn àwọn àwọn hormones yẹn lára ẹ̀ o ò ní rántí pọ́kùnrin kan ọkùnrin kan fẹ́ rán ẹ lọ sí inú kòtò i'm telling you tó bá dí obìnrin rẹ tó bẹ́ẹ̀ fọwọ́ pa orí ẹ tó bẹ́ẹ̀ fọwọ́ pa ikùn ẹ tó o dami ara tó o bá ti jẹ́ kí ọkùnrin obìnrin kan kó bà ẹ́ ní ayé jẹ́ tó o bá dọ̀run o máa di aláàmọ̀ tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri tó o bá lọ kúkú obìnrin tóbìnrin kan bá lọ tó bá mú ọmọ lọ jẹ́ kó máa mọ́ ọmọ lọ tó bá mọ̀ pé o ṣẹ̀tọ́ ẹ ó dẹ̀ mú ọmọ lọ alihamdulilayi jẹ́ kó máa mọ́ ọmọ lọ o ti rí ẹ ti rí òkú ẹ ti rí òkú mi ò lè sọ bẹ́ẹ̀ fún obìnrin because most, most of the time ọ̀dọ̀ obìnrin lọmọ máa ń wà ètò ní èèyàn kan gbé kan lọ tóbìnrin kan bá ní kó má ní access sí ọmọ jẹ́ kó máa gbé ọmọ lọ ẹ tíyàn bá kú sínú ilé tí ìyá ẹ ò bá jẹ ayé àtijọ́ lẹ máa máa jẹ́ kó máa dùn yín póbìnrin kan fi ọmọ pọ̀ yín lójú ẹ má káùntì ẹ̀ mọ́ tó o bá fẹ́ ṣe tó bá ní kó má ṣe jẹ́ kó máa gbé lọ jẹ́ kó máa gbé lọ ayé àtijọ́ náà máa léèyàn èèyàn kú sí ẹ rí ibi tí láyé tí mo fi wáyé ẹ ti rí téèyàn ti kú sínú lérí tó bá ti jọ́ kejì jọ́ kẹta jọ́ kẹrin tó bá ti rún ará àdúgbò ló máa jálẹ̀kùn wọlé wọn á pe council wọn á gbé òkú tó ti kú kákàsì ló kù body so eh, me, spirit èèyàn ti lọ kákàsì ló kù ẹran lásán ni eh, ìgbẹ́ lásán ni má para ẹ tóbìnrin kan bá fẹ́ kọ́ ọmọ lọ tó bá ní kó máa tọ́jú ọmọ wóbìnrin míì kò fà á mọ́ra kó bí ṣáà tọ́jú ara ẹ mọ̀ pé o tọ́jú ara ẹ fúnra ẹ ní ayọ̀ tọmọ kan bá sọ tíbi akọba kọmọ lọ alihamdulilayi jẹ́ kó lọ máa dá ṣe é kì í ṣe gbogbo ẹni tó tọ́ ọmọ ló ń jèrè ọmọ ẹ má jẹ́ kí ọkùnrin ìwà obìnrin kan kó sọ yín di inú sàárè ẹ wálé ayé yìí ẹ dìtámì láti jayé orí yín ẹ dìtámì láti láti fúnra yín ní ayé ẹ má commit suicide nítorí pé obìnrin kan lọ tó bá lọ ẹ wóbìnrin míì kẹfà má bẹ ẹ lu ọ̀pá Mósè tó wà lábẹ́ yín ṣé bí Mósè ṣáà fi ọ̀pá ṣe ó fi lànà lágbàmì òkun ẹ̀yin ò ní ọ̀pá ẹ̀ ní koríko ọ̀pá tó wà lọ́bẹ̀ yín oko yín ọ̀pá Mósè ni ọ̀pá tó ń lànà fún yàn ni ọ̀pá Mósè tó máa alleviate tó máa alleviate ẹ̀ eh, hypertension ni ẹ eh, gbúdọ̀ ní hypertension torí obìnrin kankan ẹ eh, because téèyàn bá ní hypertension oògùn lè lead sí diabetes ò dẹ̀ gbúdọ̀ ní àìsàn kankan nítorí obìnrin tóbìnrin kan bá sọ wípé òòdóhùn dáadáa ó wá fi yẹn sọ pé kó bọ́ síta kó lọ wóko yẹ obìnrin tó bá ti ń dó láàárẹ̀ àjọ ayé ẹ̀ tó yẹ pé ẹjọ́ ń dóra yín ni ó dẹ̀ dó dáadáa àgbàdẹ̀ ti ń dé olóko yẹn ò tẹ́ lọ́rùn díjú ní kó lọ wókò míì torí pé nígbà mi obìnrin á bí mẹ́rin àwa sọ wípé lẹ́yìn ọmọ mẹ́rin wọn ò dóhun dáadáa ẹ wò kó o lè mọ báwo loko ṣe fẹ́ le one thing you do understand wípé lára nǹkan tó mú oko le o ní kí òbò lè grip oko tí flesh òbò tí ò bá ti rà wà lára oko okó ọkùnrin ò kí ń le dáadáa nínú òbò òbò tó bá dẹ̀ ti fẹ̀ tó ti bímọ mẹ́rin tó ti bímọ márùn-ún tó ti bímọ o òbò yẹn ò lè grip okó dáadáa mọ́ flẹ́ẹ̀ṣì òbò yẹn kàn máa ma kọjá lára okó ni kò lè dúró kó grip okó mọ́ so lara nǹkan tó lè mú okó ọkùnrin le ni kí flẹ́ẹ̀ṣì okó yẹn ma ọkùnrin flesh fíìlì flẹ́ẹ̀ṣì òbò lára okó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ meta ọlọ́mọ mẹ́ta eh adli yàtọ̀ sí ẹni tó bá gbé ọmọ jáde nínú ẹ̀ yàtọ̀ sí ẹni tó bá gbé ọmọ jáde nínú ẹ̀ ẹni tí ọmọ bá ti gba òbò ẹ̀ jáde òbò ẹ̀ ò lè sábà grip oko ọkùnrin mọ́ lára nǹkan tí ò wá yé yín ni pé àìkí ń jẹ́ kí òbò tí òbò bá grip oko ọkùnrin oko ọkùnrin gangan ò kí ń le dáadáa oko ọkùnrin ò kí ń le dáadáa so tí o bá ti wá bímọ mẹ́rin tó tí o wá ń dú ẹ tó wá ní o ò fíìlì ẹ o ò lè fíìlì ẹ tó bá ní okó ọkùnrin ò le okó ẹ̀ ò lè le nítorí pé tí flesh ẹ̀ ò bá ti kan ara okó ọkùnrin okó ọkùnrin ò lè le flesh òbó láti lè kan ara tó bá ń do flesh yẹn láti lè ó láti elastic tó wà nínú ẹ̀ yẹn láti lè máa fa okó mọ́ra tí ò bá ti fa okó mọ́ra okó ọkùnrin ò lè le and each time tí ọkùnrin bá dẹ̀ ti ń bá ẹ sùn tí okó ẹ̀ tí òbó ẹ̀ ò bá ti fa okó ẹ̀ mọ́ra ó máa máa wíkì ní okó ọkùnrin yẹn náà ni each time tó bá ti ń bẹ̀ sùn okó ẹ̀ máa máa wíkì sí ni so ìwọ tó ti bí mẹ́rin tó ti bí mẹ́ta tó ní okó ọkọ ẹ̀ ò le okó ẹ̀ ò le mọ́ mi mi ò fi ìlò okó ẹ̀ kó lè lé torí pé adùnyùmùnyùmù òbú ẹ wọ́ọ̀lù òbú ẹ ti slack kò ṣe kò lè grip okó yẹn dáadáa so tọkùnrin bá sì ń wá tó bá sì wá ń dún ẹ tó bá ti ní ọgbọ́n wípé kó bọ́ pátá ẹsẹ̀ kan ọ̀ kó gbọ́ kó fa pátá kó má lọ ẹsẹ̀ kí ẹsẹ̀ ẹ má là púpọ̀ débi pé tó bá fokó sí wọ́ọ̀lù òbú á sì máa rin ara oko ẹ̀ tó o bá ti gbọ́n ọgbọ́n yẹn tó o bá ti gbọ́n ọgbọ́n pẹ́pẹ́ tó o bá ti ń dú ẹ kó má la ìtàn púpọ̀ so that á sì lè máa fìlì wọ́ọ̀lù òbú ẹ òbò tí ọkùnrin bá ń dó tí o bá ti fìlì wọ́ọ̀lù òbú ẹ okó ọkùnrin ò lè le dáadáa so ọ̀pọ̀lọpọ̀ òbò obìnrin tó ti bí méjì tó dẹ̀ ti bí mẹ́ta wọn ò lè ní grip yẹn mọ́ wọ́ọ̀lù wọn máa jìnnà sí okó ọkùnrin tó bá wà nínú òbò wọ́ọ̀lù wọ́ọ̀lù òbò yẹn máa jìnnà because elastic tó ń jẹ́ kó kó kó shrink mọ́ okó yẹn elastic yẹn ti show so òbò okó tó ti ń wọ inú òbò tẹ́lẹ̀ tó ti ń padé báyìí tẹ́pẹ́ tó bá fẹ́ yọ lẹ́sẹ̀ okó leléyìí sìn ó ti rí báyìí tẹ́lẹ̀ tó bá lọ a máa rí báyìí a máa rí báyìí a máa fún a máa mu a máa rí báyìí but nísìnyí tẹ́pẹ́ tó bá wọlé kò tiẹ̀ súnmọ́ wọ́ọ̀lù òbò yẹn rárá báwo lẹ ṣe fẹ́ ọkùnrin gan ò ní enjoy ẹ̀ ẹ̀yin lẹ wá máa sọ pé ẹ kò grip ẹ kò grip ẹ tó o bá ti lọ ṣe exercise bíi kegel exercise àbí kó o mọ bó o ṣe máa yọ ìdí yọ̀ fùrọ̀ débi pé tí wọ́n bá ń dú ẹ wọ́ọ̀lù òbò ẹ sì lè máa kan oko wọn àbí oko wọn sì lè máa kan wọ́ọ̀lù òbò ẹ àbí kó o mọ bó o ṣe máa ṣe tó o ní fẹ́ gbogbo ẹsẹ̀ bóyá o máa máa hàǹgì pátá síbi orókùn ẹ kó fi dú ẹ ni àbí kó o mọ bó ṣe máa máa ṣe bóyá pé bó ṣe máa máa cross ẹsẹ̀ tẹ́pẹ́ tó bá fẹ́ dú ẹ wàá cross ẹsẹ̀ yá wádà bẹ́ẹ̀ ni pé ó ń strain oko wọn láti wọlé tó bá ti jẹ́ dìtá ìtẹ́ pé ó ń wọlé ó ń jáde ni ó ṣeé ṣe kí oko ọkùnrin máa rọ̀ kó má máa dú ẹ ó ṣeé ṣe kó yẹ pé tí ọkùnrin bá gorí ẹ láàrin two minutes láàrin two minutes báyìí Oko yẹn máa rọ̀ sínú òbò ni because nǹkan tó ń grip oko tó ń gbé òbò dúró tó ń gbé okó dúró nínú òbò òun ni wọ́ọ̀lù òbò tí wọ́ọ̀lù òbò bá dẹ̀ ti jìnnà sí okó nínú òbò tí okó ò bá ti kan wọ́ọ̀lù òbò mọ́ ó ṣeé ṣe tí ọkùnrin bá wọnú kí ọkùnrin kí okó ọkùnrin ti le tẹ́lẹ̀ kó tó wọlé the moment tó bá ti wọlé tí kò fi tí wọ́ọ̀lù òbò yẹn ò kọ ara okó oko yẹn máa wálẹ̀ ni oko yẹn máa wálẹ̀ ni the moment tó bá ti lè wọlé báyìí tí ò ti fíìlì wọ́ọ̀lù òbò yẹn tó ti slack oko yẹn máa wálẹ̀ ni èyí tẹ́ ẹ̀ fún mi ní twenty star ẹ ṣe o bọ̀ ṣé twenty star ni mo ṣé kí n máa lọ ni for the first time ẹ jẹ́ ń bèrè star ẹ ń gbádùn ṣó yìí náà ẹ wá ń fún mi ní twenty star ṣé twenty star ló yẹ yín ká TNT ṣé kí n máa lọ ni ẹ ń fún mi ní twenty star ṣó dáa bẹ́ẹ̀ mo dúpẹ́ o lọ́wọ́ ambassador Billy but ṣé twenty star ló yẹ mí lórí show yìí so ara nǹkan tó ń ran okó lọ́wọ́ nínú òbò òun ni wọ́ọ̀lù òbò tí wọ́ọ̀lù òbò tó bá ti di wípé kò gbé okó dúró tí okó bá le tẹ́lẹ̀ tó bá ti wọ tó bá wọnú òbò tí wọ́ọ̀lù òbò bá ti tí okó bá ti fìlì wọ́ọ̀lù òbò pé kó máa ẹ̀wò okó rí báyìí ká pé okó lélẹ̀ tó bá ti wọnú òbò ó láti máa fìlẹ̀ báyìí ó láti máa fi bó ṣe ń feel ẹ̀yẹn lóko yẹn máa máa le sí bó ṣe ń lóko yẹn máa máa le bá ti rí ti ń wọnú òbò ó ti rí báyìí wàláì bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ yẹn okó yẹn máa máa rọ̀ sí ni ó máa nǹkan tó ti ń feel ẹ̀ báyìí bó ṣe ń feel ẹ̀ yẹn á feel wetness ẹ̀ á ara ẹ̀ á feel gbogbo mọ́ṣọ̀ ẹ̀ á feel ẹ̀ because pẹ̀lú ẹ̀ ó rọ̀ ẹ̀ òbò yẹn wet nítorí battling gland tó wà nù ẹ̀ a máa feel ẹ̀ wetness yẹn a dẹ̀ máa feel iṣan ara òbò yẹn bẹ̀ tí òbò bá ti ń fẹ̀ tó ti bí mẹ́ta tó ti bí mẹ́rin tó kó bá ń wọlé bó ṣe máa máa ṣe rè so irú oko yẹn bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ yẹn kò sí nǹkan kan tó mú tó lè máa fi le sí kò sí òǹlẹ́lẹ́yìí kò sí nǹkan kan tó mú tó máa fi máa le sí tó bá ṣe ń lọ kò lè lọ́jú ẹ̀ mẹ́ta lọ tó bá lọ́jú ẹ̀ mẹ́ta lọ nǹkan mẹ́ta ló máa ṣẹlẹ̀ number one ó ṣeé ṣe tẹ́pẹ́ tó bá máa fi bọ́ síta báyìí di di àti wọnú ilé padà ṣe mọ̀ pé okó yẹn máa fìlì ẹran tó wà lójú òbò láti wọlé so tí okó bá wọnú òbò tó ń rí báyìí okó yẹn á ní ẹ̀mí ó lè ṣe dáadáa kó tó dà ó dẹ̀ lè má ṣe dáadáa náà kó tó dà torí wọ́ọ̀lù òbò yẹn máa ń wà sensitive ó máa ń wà sensitive in such that ọkùnrin mi lè má lè mú mọ́ra mọ́ ó máa dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ but tó bá ṣe tó bá jẹ́ pé ẹni tí ó bò ẹ ti rí báyìí tó yẹ pé kò fìlì wọ́ọ̀lù òbò yẹn mọ́ ó ṣeé ṣe kó dà sí ojú ìta òbò kò ní dà sínú á dà sí ìta lẹ́nu ọ̀nà òbò kí dẹ̀ ní rísì tó ṣe máa dà síta lẹ́nu ọ̀nà òbò torí wọ́ọ̀lù ojú òbò ẹran orí ojú òbò tó ń fì lẹ́nu ọ̀nà kó tó jáde yẹn sensitivity yẹn máa jẹ́ kó tètè dàmíra sí ìta ó ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ní a kò dà sí mi lára kò dẹ̀ ní dà sínú ilé ẹnu ọ̀nà ló máa dà sí torí pé ẹnu ọ̀nà yẹn ló wà sensitive ẹnu ọ̀nà yẹn ní orí okó yẹn ló ń kàn iṣan àti ẹran tó wà lẹ́nu ọ̀nà àti omi tó wà lẹ́nu ọ̀nà òbò yẹn òun ló ń ṣàn òun ló ń rí bọ́ inú òbò tó bá ráyè ja ogun yẹn yè tó wọnú òbò kò ní dà torí wípé bó ṣe rí nínú òbò kò kò kò kàn wá òbò kàkà tó máa fi dà oko máa rọ ni ẹ máa ní ah mo try try try kò tiẹ̀ wọ mo try try try ṣe ló kó ẹ̀kọ́ rọ̀ pẹ̀ṣẹ̀ àárọ̀ torí pé kò kọ nǹkan tó yẹ kó kọ̀ tó máa fún ní sensitivity kò kọ nǹkan tó yẹ kó kọ̀ tó máa jíjà ẹ̀ so ibi tó ti ń kàn á ní ó kọ̀ rọ̀ ni nígbà tó dẹ̀ máa bọ́ síta lẹ́nu òbò ó kọ̀ dà sílẹ̀ ni ó dà sílẹ̀ because ó kàn lẹ́nu òbò báyìí kó tó wọlé briefly so briefly tó kàn tó fi wọlé yẹn ó ṣeéṣe kó dà síbẹ̀ ó ṣeéṣe kó dàmíra síbẹ̀ tó bá wá kàn briefly tó wọlé tí ò dà síbẹ̀ tó bá máa fi wọlé báyìí tó wá rí báyìí ó ṣeé ṣe kó kó rọ sínú òbò kó rọ tẹ́pẹ́ tó bá máa fi bọ́ síta báyìí kò ní lè wọlé mọ́ ìyẹn ìyẹn ìyẹn jókòó bẹ́ẹ̀ yẹn ṣé wàá rí fún ẹ̀yin tẹ́ máa ń sọ pé ẹ ó dómi mo filẹ̀ ẹ kò dómi mọ́ ẹ tó bá kọ̀ tún wọnú òbò ẹ tó bá kọ̀ ti wọnú òbò á tiẹ̀ rọ ni ó máa lé o ṣùgbọ́n tó bá ti wọnú òbò á kọ̀ rọ ni ẹ lọ máa gauge space tó wà láàárín oko àti wọ́ọ̀lù òbò nígbà tí oko wọlé space wo ṣé ó rí báyìí tó bá rí báyìí of course oko yẹn ò lè rọ but ṣé ó rí báyìí tó bá ti jẹ́ pé bó ṣe rí rèé oko yẹn kò ó máa rọ sínú òbò yẹn ni that is one two mo sọ nípa ìfẹ́ oko àtòbò èèyàn kan send voice note kan sí mi lẹ́nu ó ṣeé ṣe lẹ́nu yẹn ló ń bọ́ síta nínú church láti send voice note yẹn ni tí má ti sọ léètàn máa close torí mi ò sí nílé ìfẹ́ okó àti òbò èèyàn lè wà in love pẹ̀lú èèyàn kí dídú láàrin ẹ̀yin méjèèjì kó má work ẹ nífẹ̀ẹ́ ara yín ṣùgbọ́n ẹ gbádùn dídú láàrin ara yín ẹ nífẹ̀ẹ́ ara yín ṣùgbọ́n when it comes to ọ̀rọ̀ dídó the moment tó bá ti fọwọ́ kọ báyìí obìnrin yẹn báyìí ara ẹ̀ á kú the moment ọkùnrin yẹn bá tí obìnrin yẹn náà bá fọwọ́ kọ ọkùnrin kò ní rí nǹkan kan ara ẹ̀ á kú ó dẹ̀ nífẹ̀ẹ́ òun ló ṣe dáa gbogbo ẹni mo fi sọ gbogbo àwọn ẹ má dora yín kẹ tó má rì yẹn òun ni ò ṣe lè work nítorí wípé ẹ ń láti mọ̀ pé ní sexual connection ẹ ń láti mọ̀ pé ẹ̀yin méjèèjì ẹ wà sexually ẹ wà connected kẹ tó má rì the fact pé ẹ wà in love ẹ fall ẹ fall in love ẹ wà in love láàrin ara yín kò mean wípé ẹ máa wà connected when it comes to ọ̀rọ̀ pé kẹ́ dóra yín ẹ wà in love kò mí wípé torí pé tẹ́ ẹ bá ti mọ̀ tẹ́ ẹ bá ti dóra yín kẹ́ ẹ tó má rí ẹ mọ̀ wípé laughter má wípé lẹ́yìn ìfẹ́ lẹ́yìn ìfẹ́ ẹ mọ̀ wípé ẹ lè dóra yín kẹ́ ẹ gbádùn ara yín torí ẹ lè jọ wà in love ẹ lè fẹ́ràn ara yín ṣùgbọ́n sexually kẹ́ má agree èèyàn lè agree nípa ìfẹ́ but sexually kò má agree òun ló fi dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ á má rì tán a wá di pé tó bá ti di ọ̀rọ̀ pé pé kẹ make love àbí kẹ dóra yín ẹ wá máa ìfẹ́ yàtọ̀ ṣe rí dídó láàrin ọkùnrin àtobìnrin ó ya wèrè gidi ó ya wèrè gidi ọkùnrin lè nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kọjọ nífẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n wẹ́n nìkan sùn pé kẹjọ dóra yín ẹ ní nífẹ̀ẹ́ àti dóra yín obìnrin yẹn ọkùnrin yẹn ò ní gbádùn àti máa dó ẹni tó nífẹ̀ẹ́ tó jẹ́ ìyàwó ẹ̀ ọkùn obìnrin náà the moment tó bá ti dọ̀rọ̀ ìfẹ́ báyìí pé ẹ fẹ́ dóra yín kò ní sí connectivity yẹn kò ní sí I mean kò ní sí connection yẹn láàrin ẹ̀yin méjèèjì bó tẹ́ ẹ bá ti gbọ́ sí ara yín tẹ́ ẹ ti dóra yín ẹ mọ̀ pé àbáfọ̀pẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín passionately àbáfọ̀pẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ mọ̀ pé láàrin ara yín dídó láàrin ara yín connection wà ń bẹ ẹ lè nífẹ̀ẹ́ ara yín bọ̀kẹ́ má wà connected when it comes to pé ẹ fẹ́ dóra yín ẹ lè nífẹ̀ẹ́ ara yín kó jẹ́ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ dóra yín ẹ̀ irritate ara yín ni so dídó ya wèrè gan ó yàtọ̀ ṣe rí mo sọ wípé ọ̀rọ̀ dídó ó wà gedegbe ọ̀rọ̀ ìfẹ́ she's my wife ó wà gedegbe in tí ọ̀pọ̀lọpọ̀ ń bì tó fi sọ pé she's my wife kìnìkan kìnìkan ìyá àwọn ọmọ mi ni tí ẹ bá wà connected when it comes to dídó ẹ rí pé ẹ kàn ń dóra yín nítorí pé ẹ̀yin méjèèjì nífẹ̀ẹ́ ara yín ẹ̀ dẹ̀ fẹ́ jọ bímọ torí obìnrin kan tó ṣe voice note sí mi lẹ́nìí ó fẹ́ ọkùnrin yẹn bó ó ní àtìgbà táwọn ti fẹ́ra ó ní tó bá ti di wípé káwọn dóra àwọn báyìí ó ló máa ń dàbẹ́ ni pé àwọn wípé òun kò ó kò máa irritate òun òun dẹ̀ nífẹ̀ẹ́ ó lóun nífẹ̀ẹ́ gidi ó ní ṣùgbọ́n then it comes to ọ̀rọ̀ dúdó ó ló máa ń irritate ó ní kò dẹ̀ sí nǹkan tí ò tí ì sọ kò sí nǹkan táwọn ò tí ì ṣe sí yes ó máa ń wáyé bẹ́ẹ̀ òun ló ṣe dàbí pé kẹ́ ẹ tó fẹ́ra yín ẹ dọ́ra yín kẹ́ ẹ mọ̀ pé ẹ wà connected when it comes to ọ̀rọ̀ dídó bó jẹ́ pé dídó tẹ fẹ́ dọ́ra yín gan ẹ fẹ́ fi àfi tó bá yẹ pé ẹ̀yin méjèèjì jẹ́ virgin ọkùnrin jẹ́ virgin obìnrin jẹ́ virgin ṣe mọ̀ pé nígbà tẹ́mi bí àwọn ọmọ mi for six months especially my son baby friendly ni mo ṣe mi ò fún lómi mi fún anything ọyàn nìkan ni mo fún for six months ọyàn nìkan ni mi fún lómi mi fún anything wọ́n sọ́ọ̀tì mo ní à ebi ń pa ni mo ní nǹkan tẹ́ ẹ bá fi kọ́ ọmọ òun ló máa mọ̀ ọmọ tí mi ò fún lómi rí ọmọ tí mi ò fún lóúnjẹ rí báwo ló ṣe máa mọ̀ pé oúnjẹ mi wà yàtọ̀ sí ọyàn tẹ́ fi máa lébi ń pa á ọyàn yìí ni mo ti fún látijọ́ tí mo ti bí mi ìfún lómi mi ìfún lẹ́ni tìrí báwo ló ṣe máa mọ̀ pé oúnjẹ mi wà yàtọ̀ sọ́yàn kó lè mọ̀ so ọyàn mi ni kẹ́ fílẹ̀ kẹ́ jẹ́ kí n fún mo dẹ̀ fún lọ́yàn yẹn for six months ó dẹ̀ survive lórí ọyàn yẹn mo refuse láti fún lómi mo refuse láti fún lẹ́nìtì nígbà yẹn tí mo wà ní unit tí mo ń ṣe eh, eh, last exam mi mo máa fún ọyàn mi sínú eh, abọ́ Inu cup wọ́n máa bá mi fi síbi fífi sí lẹ́nu kò jó oúnjẹ mi yàtọ̀ sọ́yàn lọ for six months so báwo ló ṣe máa mọ̀ pé oúnjẹ mi wà so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ virgin lọ́kùnrin virgin lóbìnrin tí kì í ṣe virgin tẹ́ ti dóra yín tẹ́ ní virgin ìdí lọ́ọ̀dọ́ virgin tẹ́ ẹ̀ dóbòrí tẹ́ ẹ̀ dókórí ẹ̀yin yẹn eléyìí lè má ṣiṣẹ́ fún yín bọ́ ẹni tó bá ti dókórí tó ti torí ẹ̀ mọ okó mi e dẹ̀ mọ̀ bò mi ẹni tó bá tí ó ti mọ̀ bò mí rí tó ti mọ̀ okó mi ri kò sí nǹkan tó jẹ́ virgin ìdí lọ apart from pé ẹ wà in love ẹ ń láti mọ̀ pé ṣé connection wà láàárín ẹ̀yin méjèèjì when it comes to dídọ́ra yín ó ń láti mọ̀ wípé ọkùnrin tí mo fẹ́ dò yìí ṣọkùnrin ti dó mi bẹ́ẹ̀ rí ṣé standard ìwọ tó ti dókórí ṣé standard oko tí mo ti dórí lélẹ̀ yàbó jùlọ àbó wà less than standard tó bá jùlọ ṣé bọ́dì mi lè gbà á kí làwọn nǹkan tí mo fẹ́ change tí ò bá tó ṣé mo lè correct ẹ̀ ṣé ó wà correctable ṣé ó máa take to correction ṣé ó tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ torí wípé a mọ ọkùnrin mọ ibi akínyẹmí ara tẹ̀jú ara wọn lọ ọkùnrin mi bá mu ọmú ẹ àwọn máa dàbẹ́ ni wípé ẹ̀sìn àti ọba tẹ ọtọ́lá bá mu ọmú ẹ bá wọn làwọn pé o fẹ́ rí jésù láàyè ni wọ́n máa dàbẹ́ pé o fẹ́ rí jésù láàyè ni tó bá mu ọmú ẹ tó bá lo ọwọ́ ẹ ó máa ni pé òun kà gé àjà ni àwọn ọkùnrin mi wà tó bá lo ọwọ́ fún ẹ ṣe ló máa dàbẹ́ ni pé wọ́n fẹ́ wọ́n fi èkó ọmọ ya ẹ lóbò àwọn ọkùnrin mi wà tó bá mu ọmú fún ẹ ṣe ló máa dàbẹ́ ni wípé wọ́n ń fa wọ́n ń fa akèrègbè so ìwọ tó ti dóko rí àtiwọ tó ti dóbò rí tó wá lọ meet èèyàn kò sí nǹkan tó ń jẹ́ virgin ìdìrọ̀ àjẹ́bẹ̀ ọlọ́run má jẹ́ tẹ́bálẹ̀ ẹ fẹ́ ra yín ẹ wọlé ṣé connection wà nípa pé ẹ fẹ́ dóra yín ọ̀tọ̀ ní connection ìfẹ́ pé olólùfẹ́ mi kò sí nǹkan tó ń jẹ́ pé when I tí bá love ẹ̀ màá love bó ṣe ń dó mi Eh, okó àtòbó ya wèrè gidi kò sí nǹkan tó yẹ pé àti ó bá love mi ó yẹ kó love mo bá ṣe do ó ya wèrè gidi yẹn fún ẹni tí ò tí ì dóko kan rí àbí fún ẹni tí ò tí ì dóbò kan rí ẹni tó ti dó okó kan rí tí okó kan bá ń do tí ò wọ́ ti standard gbogbo ìgbà tó bá ti ń do tí ò wọ́ ti standard yẹn ọkàn á máa lọ sí ẹni tó do tó wọ́ ti standard tí okó kan bá do tó ju standard tó ti do lọ gbogbo ìgbà tó bá ti ń do tó bá ti ju standard tó do lọ yẹn a máa gbé ẹni tó ti dorí tí ò wọ́ ti standard a máa rántí a máa ní ah, ìyá ni bọ̀bọ̀ ìfiṣẹ́ mi ò á dẹ̀ máa ṣépè fún un tó bá lọ dó ẹ òbò tó bá dóbò kan tí ò wọ́ ti standard gbogbo ìgbà tó bá ti ń dó òbò even ìyàwó ẹ tí ò wọ́ ti standard yẹn ó máa máa pò ṣe ni wàá máa dóní ìgbé kó ṣàbímọ kò sí you always go back sí ọkùnrin yẹn sí obìnrin tó ti dó tó wọ́ standard tó bá wá dó òbò òbò tó fẹ́ ní in the name of the Lord tó bá wọ standard ó sì máa padà lọ dóbò bọ̀ wá máa wò pé ah ọlọ́run o àṣé tí mo ti ń dó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣé story ni so ẹ má tanra yín ọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ ọ̀tọ̀ ni ọ̀rọ̀ pé ẹ ṣé a wà connected ṣé a ní connection ṣé a ní connection when it comes to ọ̀rọ̀ dídó ọ̀tọ̀ ni òun mo ṣe ń sọ pé virgin in the Lord kò lè work ẹgbẹ́ bá ti jẹ́ virgin in the Lord ẹ fẹ́ virgin in the Lord nípa pé ẹjọ́ ń sin ọlọ́run bọ̀ ẹ ní láti find out tẹ́yìn méjèèjì ò bá kí n ṣe virgin tẹ́tí dókódóbò rí pé ṣé ẹ lè wà connected when it comes to pé ẹ fẹ́ dóra yín ṣé ẹ lè wà connected ṣé wà connected when it comes to ẹ fẹ́ dóra yín ẹ mọ̀ pé mi ò kí ń tọ̀yàn ọ̀dọ̀ wa ṣe rí tí mo rí láàárọ̀ ìtọ́sẹ̀nsì mi òun lẹ máa máa rí tẹ́ ẹ bá jẹ́ kí orí yín pé tẹ́ bá jẹ́ káwọn tó ń preach máa tàn yín mò ń sọ fún yín virgin the lord yẹn can only work tí ọkùnrin ò bá dóbò rí tí obìnrin ò bá dẹ̀ dóbò rí dókórí bẹ̀tẹ́yìn méjèèjì bá ti dókórí dóbò rí tẹ̀dẹ̀ ṣetán láti fẹ́ra yín lára pericoside lára nǹkan tẹ́ máa tick ni wípé ṣá wà connected nípa dídó kò dẹ̀ sọ́nà méjì tẹ́ lè fi ṣe ju pé kẹ́ ẹ dóra yín lọ ire o shabarikolo dot com ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pè mí when it comes to àwọn relationship tí mo sọ ẹ pè mí later ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ mo ti ní mi ò ní pẹ́ rárá àtúríra um, next time ó dàbọ̀ ẹ káàárọ̀.